lórí ètò ojúmọ́ ire lórí Orísun àní orí Orísun ńlá wa tá a ti ń dá bí ẹ̀dùn. <laughs> ẹ kú àárọ̀ ẹ kú ojúmọ́ ṣẹ̀sùn dáadáa báwo ni ojúmọ́ ṣe rí lọ́dọ̀ títí yìí nítorí pé ní orí Orísun TV níbàyí ojúmọ́ ire ni fún wa o àwa tá a dẹ̀ sùn láyọ̀ tá a tún jí láyọ̀ àwa yìí náà la tún wá sórí ètò lẹ́nu láti wá sọ wípé ọlọ́run mi ò bàbá ò ṣe é. <laughs> ẹ wò ó ó yẹ kéèyàn máa dánu ara ẹ̀ dùn ni nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ìdí ló ti ẹ̀wà jáǹtì rẹ̀rẹ̀ tó ṣe yẹ pé kéèyàn máa kárí sọ kéèyàn máa ronú àmọ́ ìwọ fúnra ẹ̀ gangan gangan ló ní iṣẹ́ yẹn láti ṣe láti pé kò dá inú ara ẹ̀ dùn nítorí pé kí ni èèyàn tó ń wò pé ó yẹ kẹ́ni lè ṣe nǹkan fún mi òun gan nìkan tó ń rán ó ní nǹkan tó ń rán so ẹ má má jẹ́ ká máa rò ó pé ah ẹni yìí ó yẹ kó ṣe kan báyìí fún mi kò dẹ̀ ṣe fún mi ó dẹ̀ ń wò mí ó dẹ̀ fi mí sọ ah ah òun gan ẹ wá ń gbọ́ tèmi tó mi lẹ́rù wọ́ọ̀kì tèmi tó mi lẹ́rù wọ́ọ̀kì tèmi tó mi lẹ́rù ẹ̀dá tún ẹ̀dá bọ̀ ẹ má fi kún <laughs> tèmi kan tó mi lẹ́rù Emma Adéníkẹ́ Babátúndé tí gbogbo yín wọ̀ sí honey fingers èmi rèé tí mo ń sọ pé ẹ kú ojúmọ́ o ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ ọ̀dùnmú tó bá yín òun náà ló bá èmi o gẹ́gẹ́ bá náà ṣe sọ wípé ẹjẹ́ á máa dánú ara wa dùn hmm. kémi kí n bá kí n ní ẹ̀gbẹ́ ní apá abìkan bí èèyàn bá jí làárọ̀ tó bá ní inú mi ò dùn lónìí mi ò hmm. bọ́ ta nílùú mi wọ́n máa pa àdáṣà kan wọ́n ní kò sẹ́ni tó lè kú tọ́ba ò ní ṣògùn hmm. ó bá wù ẹ́ kó má dánú ara ẹ dùn àlàlà ńlá mm-hmm. bọ́kọ̀ọ̀kan ò rejìnrìn ẹgbẹẹgbẹ̀rún ẹ̀ báyìí ó máa padà lọ́bẹ̀ akínyẹmí ọmọ johnson yín ẹgbẹ́ mi bí ọmọ tútù jòjòló mo ti dé mo tún ti balẹ̀ gùdẹ̀ tẹ ẹ sí sitting room yàn ẹlòmíì inú bẹẹdúrúmù ló ti ń wò àyín tẹ ń wò ó nu mọ́tò ẹ dákun ẹ mọ̀ wò ó nu mọ́tò mọ́ o mm, mm. ẹ jẹ́ kí dírẹ́fà lè concentrate o ẹ mm. délé ẹ tó wò ó ẹ ojúmọ́ ire òun náà ló dé sójú ìwòran yín láti iléeṣẹ́ Orísun TV àmọ́ kí la fẹ́ ṣe lónìí ẹ irọ́ kò tí ì yá ẹ ń dókè náà bí n bá padà dé a máa nà ń bẹ̀. ẹ káàbọ̀ padà o ojúmọ́ ire náà lètò tẹ́ ẹ ṣe ń gbádùn lọ́wọ́lọ́wọ́ ló ní yàjó yàjó gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín la rí pátápátá tínú wa dẹ̀ sí ẹ̀yin tí ẹ sọ pé ẹ ti bẹ̀rẹ̀ sí ní ìwò lóru pé inú yín dùn pé òru gànjọ́ táwọn kan rí ìwò yẹn ẹ̀yin náà rí tiyín wò ń bẹ̀ inú wa dùn àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn tiwa Orísun ẹ mọ̀ o pé ẹ káwọn èèyàn mọ̀ rí kíní ọ̀hún wò bí wọ́n ṣe ń wò ó àwọn èèyàn sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ wa mhm. àwa náà ṣe bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà torí pé ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ẹ lè gbẹ́fẹ́ ọ̀hún gbẹ́fẹ́ lòmíì àmọ́ àwa lẹ lọ ah. àwa lẹ láì ah. àwa lẹ ń gbádùn àwa lẹ ń kó jẹ rọ́sírọ́s rọ́sírọ́s lọ́wọ́ àwa náà kó yín jẹ à ń gbádùn yín o à ń gbádùn yín o ṣé ti yé eyín báwọn Orísun la wà Ojúmọ́ Ire sì lètò hmm. Anna eh, èmi ọjọ́ Wednesday bẹ́ẹ̀ wọn náà ṣe máa ń pe Wednesday irọ́. You know? àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta O ti fi style káwọn kan ṣe bẹ́ẹ̀ <laughs> òní gangan lọ́jọ́rú mm. òní gangan lọ́jọ́rú ẹ mọ̀ tí kan sáà ń pè lọ́jọ́rú Wednesday ni wọ́n ń pè lọ́jọ́rú mm. a ní à sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ ọkùnrin àti obìnrin báwo ni a ṣe ń jọ ń bára wa lò àwọn tá a ti jẹ́ pé wọ́n fìfẹ́ bára wọn lò àwọn lọ́kọláya àwọn tó jẹ́ pé wọ́n ṣì wà lójú ọ̀nà tí wọ́n ṣì ń fẹ́ra wọn lójú ọ̀nà hmm, báwo ni a ṣe ń bára wa lò báwo la ṣe lè mọ ìfẹ́ òtítọ́ hmm. báwo ni àwa náà ṣe lè fi ìfẹ́ òtítọ́ hàn irú ọkùnrin àfẹ́sọ́nà ẹ obìnrin àfẹ́sọ́nà ẹ tó o bá wò dáadáa bó ṣe ń lọ láàrin ẹ̀yin méjèèjì kí làwọn nǹkan tó yẹ kẹ́ ẹ jọ máa ṣe tẹ́ ẹ tí ìbẹ̀rẹ̀ sí í ṣe kí làwọn nǹkan tẹ́ ẹ jọ ń ṣe tí ò yẹ kẹ́ ẹ máa ṣe ẹ jẹ́ àjọyàn náà lónìí kájọ fi kíní ọ̀hún ká fi léde èmi ò sọ̀rọ̀ ẹ̀sìn o mi ò sọ pé ẹ the bible says èmi ò tiẹ̀ tí ì fẹ́ sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ àwò láàrin ara wa gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara kí làwọn nǹkan tó yẹ kájọ máa ṣe àwọn àna àbálẹ̀ ilé yín bẹ́ẹ̀nbẹ́ẹ̀ dáàdì mo kí yín o ẹ̀ǹdẹ̀ yẹ́sà ẹ pẹ̀lẹ́. àwa tá a sì gbé kan sílé àwa náà ń dúró de jọ́kan tí máa gẹ gèlè àní ah. ah, mo dúró de ọjọ́ yẹn fẹ́ẹ́. Ah, ẹ máa ẹni mo bá yẹ ẹ máa pè mí lójú patí yẹn pé ah, wá hánà wá àdẹ́dẹ́ ah, mi rà ọ ewo ń tiẹ̀ wọ́n máa mọ̀ à kéè. nígbà tí náà lóun á ní fi ń ẹ mọ̀ pé gbogbo ibi tó bá wà ń bẹ̀ pátá ló máa fọwọ́ wà. gbogbo ayé máa rí mi lọ́jọ́ ẹ̀ wá mọ̀ ní pé ẹ́ eh, <laughs> ètò lẹ́ẹ̀ni akínyẹmí ti fọ́ ọ ó ti sọ tán pé kí nìkan tí ó máa ń jẹ́ kí ìbáraẹniṣepọ̀ relationship kó dán mọ́rán ọ̀nà wo gan la ń gbà láti pé ká lè fi pa á mọ́ olóyìnbó á ní keeping it hmm, hmm. báwo la ṣe lè pa á mọ́ gan nítorí pé ọ̀tọ̀ ni pé mo fẹ́ràn rẹ mo nífẹ̀ẹ́ rẹ ọ̀tọ̀ ni pé ó yá mo gbà hmm. kí a jọ máa fẹ́ra wa ọ̀tọ̀ ni pé kéèyàn wá fi iṣẹ́ tó máa jẹ́ kí ìbáṣepọ̀ yẹn kó dán mọ́rán kéèyàn fi gbà ń dì í Mm. bàbá ní ká wòwò ká fi ká fi ọ̀rọ̀ béèyàn bá ṣe ń kọ́lé ká fi ṣe àpèjúwe kìíní yìí béèyàn bá ralẹ̀ ká fi yẹn wé pé orí èèyàn kan tóun láti fẹ́ nìyẹn mm. bóyá ọkùnrin ni bóyá obìnrin ni mo ti rí ilẹ̀ kan lọ́dọ̀ ọkùnrin yìí mo ti rí ilẹ̀ kan lọ́dọ̀ obìnrin yìí mm. ilẹ̀ ìdọ́ṣọ̀ ó tẹ́ kò ní ìrànú gbogbo ẹ̀ ló tẹ́ dáadáa wàá wá gbé foundation síbẹ̀ mm-hmm. ìyẹn ni wípé arábìnrin ilẹ̀ ọ̀dọ́ ẹ ó tẹ́ dáadáa mm-hmm. ilẹ̀ ọlọ́ràá ni mo fẹ́ gbé foundation sínú mm-hmm. ilẹ̀ gangan eh. bọ́lá ṣò ń gbọ́ kí n gbé foundation sínú ilẹ̀ dáadáa bí n bá wá gbé foundation ọ̀hún tán a wà máa to ilé sí i lórí mm. lóní díẹ̀ díẹ̀ mm. díẹ̀ mm. ẹ wá já sọ̀rọ̀ nípa foundation yẹn gangan gangan mi ì fẹ́ sọ̀rọ̀ bíbélì àmọ́ ọ̀rọ̀ àwọn àgbààgbà nínú bíbélì àti kùránì náà ló sọ wípé òkúta tí ọmọdé kọ̀ọ̀lẹ̀ ńgbà míì ó máa ń padà di pàtàkì igun ilé. ẹ òkúta tẹ ẹ wá kọ̀ọ̀lẹ̀ tó yẹ fi ṣe foundation tẹ ẹ fi ṣe foundation ègbónú ẹ̀ gangan lẹ̀ ń lò èwo lẹ̀ ẹ lò. èmi àti anifinga àjọyàn nànà ẹ̀ lónìí jákèjáwo bóyá bíi àwọn àlàkalẹ̀ bíi márùn-ún sí mẹ́wàá kan tá a lè jọ wò láàrin ara wa tó jẹ́ pé àá fi ṣe òdiwọ̀n Mm. mo ṣe ń ṣe lọ pẹ̀lú nǹkan mm. táwọn pípò yẹn sọ mm. possible kò jẹ́ pé mi ti ṣe mistake o sorry ṣe mistake ni àbí mistake <laughs> mistake náà mo ṣáà ti ṣe kan nú ẹ̀ tó bá dẹ̀ jẹ́ ó pé ó ń lọ dáadáa wàá lè mọ̀ lọ́kàn ara tiẹ̀ àwa ní gbogbo ẹ̀ tá a ti kọ́lẹ̀ lónìí tá a fẹ́ yànnàná fún yín ẹ ṣáà wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan ọ̀nà gùn o ogun ọ̀nà gùn o à ń padà bọ̀ Anna ìyáálé ilé lẹ́yìn o bẹ́ẹ̀ ni ìyáálé ilé lẹ́yìn náà àwọn ọkùnrin lágídí. gan. bàjẹ́. gan. dákú. dákú. fọ́ lórí. báwo lẹ ṣe mú kó. Ah! <laughs> ó dáa mú kí èèyàn ara lé o. àlejò wa lórí ètò rẹ. ẹni àlejò lè ní. ó dáa báwo lèèyàn ṣe máa ń cope nígbà tí àwọn baálé wa bá gbé agídí wa hmm. èmi máa ń fẹ́ sọ̀rọ̀ pé lémi o àbí ní tí mo ti rí rí o àbí ní tó ti ṣẹlẹ̀ lójú mi rí o kó má lọ di pé ó jìyà olóògbọ́n dákùntà tíṣà ò kọ́ tó kọ́ gangan tí agídí bá ti ń ṣẹlẹ̀ nínú ilé èmi náà lágídí díẹ̀ o kì í má hmm, parọ́ hmm, ẹ̀jẹ̀ ń jẹ́wọ́ mo ní agídí fẹ́rẹ́fẹ́ náà ní fẹ́rẹ́ ń jógi àmọ́ over the years mo ti rí pé agídí plus agídí kò lè ṣiṣẹ́. agídí ò lè bá gidi ṣiṣẹ́. Ah! ṣé ṣó ti a máa bi ẹni yẹn àbí kábi àwọn méjì pé ṣé ìgbéyàwó yìí ti sùn yín ni nítorí pé ṣé mo pé pàápàá ìgbéyàwó tọmọ bá ti wọ̀ yorùbá dẹ̀ máa ń sọ kínní kan pé ibi tí àwọn erin méjì bá ti ń jà koríko bẹ̀ ló máa ń jẹ́ ìyá ìwọ tó bá jẹ́ abiyamọ tó o ti ní ọmọ sínú ilé yẹn àwọn kankan máa wà tí wàá máa fara gbà tí wàá máa fara dà nítorí ọmọ tí agídí táwọn bàbá yìí bá gbé agídí wọn dé ẹ jẹ́ kí èmi sọ ti tèmi àti tàwọn bóyá tí mo ti rí rí àtàwọn bóyá àwọn ẹ̀gbọ́n mi àwọn neighbor nǹkan kan tí mo ti rí rí ọkùnrin ní kinní kan tí eh, olóyìnbó ń pè ní eh, ṣé ego náà ń pè àbẹ́ ego tọ́hún ah! tó jẹ́ pé èmi ni baálé ilé kíní yẹn wà ní ọpọlọ wọn wọ́n dẹ̀ máa ń fẹ́ káwọn ìyàwó kọ́ ṣò ẹ̀ kọ́ fi hàn ní gbogbo bí pé baálé mi rèé nípa ìwàwo ìkànlẹ̀ ti sọ ìtẹríba ìkejì ni pé wọ́n jẹ̀bi o wọ́n jàre o kọ́kọ́ gbọ́ ohun tí mo sọ yẹn ná ọkùnrin ní lọ́wọ́ àwa lè délé lẹ́yìn tí ò séèyàn ń bẹ̀ kó wá máa tì mí pé akíní ah, kí ló dé ní tó ṣe lẹ́ẹ̀kan burú kó wá dọ̀bálẹ̀ pé dàpọ̀ mọ́ bínú ọ̀yà mi. àmọ́ ṣe orí níbi tẹ́lẹ̀ ó wà yẹn ah, ọkọ mi orí a máa wú ni ah, orí a máa wú ni tẹ bá wà láàrin èrò tó sọ pé eh, ìfẹ́ mi ẹ̀yà kínní kan ẹ máa lọ ìwà àti kínní kan yẹ̀sà tó bá máa fi délé bí ṣàwámà bí nǹkan kan máa tẹ̀lé délé lórí n tó ṣe yẹn ẹ wo <laughs> ní orí ètò ojúmọ́ re lẹ́ni ọ̀rọ̀ pọ̀ o akínyẹmí gan máa já yín sáwọn nǹkan kan ó ti sọ fún mi ó máa já yín sáwọn nǹkan kan àmọ́ a fẹ́ sáré lọ sókè lọ́hùn èmi ò ní sọ pé a fẹ́ lọ jóná a fẹ́ lọ <laughs> àyírẹ́sù a fẹ́ lọ fẹsẹ̀ rajó tàbá ti wá padà dé a máa ṣe tùbùn sínú ọ̀rọ̀ ta bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn ah! èmi máa túgbà yín gan ah! lónìí à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà ẹ kú ijó látẹ̀ kan ṣe é gbádùn orin ọ̀hún èmi náà gbádùn ẹ̀ lóòótọ́ mo mọ̀ páwọn kan kì í ṣorí yẹn ni wọ́n fẹ́ gbọ́ hmm. wọ́n fẹ́ gbọ́ bá a ṣe fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ni ẹ̀yin ọkùnrin ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ èmi náà ń bẹnu fíìmù pẹ̀lú yín torí àwa kan wà tó jẹ́ pé ẹ̀rù àti gbéyàwó sílé a máa bà wá hmm. mi ní parọ́ ẹ̀rù àti gbóbìnrin sílé ń bà mí ń hmm. bà mí torí ah nǹkan tójú èèyàn ti rí. òun ojú rí láyé ẹnu <laughs> kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ. ẹnu tẹ́lẹ̀ ìyá aṣọ ilé tí mo ah. fẹ́ sọ yìí. kí á wò. ṣé rí i lóòótọ́ ni wọ́n sọ wípé ìfẹ́ dùn bí èèyàn bá lówó lọ́wọ́. Hmm, hmm. ṣùgbọ́n mo wá rí kinní kan lára àwọn obìnrin òde òní pàápàá jùlọ àwọn ọmọ kóòtù òjìrì àwọn ọmọ Yorùbá fúnra lára wa ó fẹ́ẹ́ dàbí ẹni pé bọ́kùnrin ò bá tì í lówó lọ́wọ́ obìnrin yìí fẹ́ rí tiwọn o hmm. ó pẹ̀lú nǹkan tó ń ba ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lẹ́rù láti kọnu sóbìnrin hmm. ọkùnrin á ní dandan kóun kọ́kọ́ bọ́ ọ̀tá ná kóun wá tajé ṣe hmm. kóun rí i dájú pé ajé ti rí tòun gbọ́ kóun tó kọnu sóbìnrin àmọ́ ehm, mo padà kọ́ ẹ̀kọ́ kan nígbà tó lúwa rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní máa lé owó lójú méjèèjì kan wá rí i pé bí èèyàn bá ti wá nírú àwọn ṣéǹjì díẹ̀díẹ̀ kan lọ́wọ́ hmm. ó ṣeé ṣe kó jẹ́ pé àti wá múrú obìnrin tó wù ẹ́ gangan gan àwàlè hmm. nígbà hmm. bá róbìnrin bíi mẹ́rin tí wọ́n kàn ṣáà ń páàsì sí ẹ pé hi hello eléyìí á béèrè lọ́wọ́ ẹ̀ láàárọ̀ pé ṣé o ti jẹun ọ̀tọ̀ lélẹ̀ tó máa béèrè pé ṣé o ti débi iṣẹ́ ọ̀tọ̀ lè tó máa bá ẹ sọ̀rọ̀ lálẹ́ kó o tó sùn wá wá máa bèrè ẹ léèrè pé èwo gangan ló nífẹ̀ẹ́ mú gbogbo wọn hmm, báyìí. ìyẹn gangan ló máa jẹ́ kó nira láti lè mọ̀ pé ẹni yìí nífẹ̀ẹ́ mi dénúdénú ni ó sì lè jẹ́ nǹkan tí wọ́n ti rí lọ́wọ́ rẹ̀ ló jẹ́ kó máa sọ pé ai ai ó rò pé ó dáa ó dà pé ibi báyìí ó tutù hmm, ilẹ̀ yìí ó tẹ́jú díẹ̀ ẹ ẹ̀hún ló ṣe wá jẹ́ pé ẹ̀yin ọkùnrin bákẹ́yẹmí ṣe sọ lẹ́yìn kan yẹn kò dìgbà tẹ́ bá tó lé pé mo fẹ́ lélẹ̀ mo fẹ́ lélẹ̀ lóòótọ́ ó máa ń ṣiṣẹ́ fáwọn kan torí mi ní bọ̀dà kan gbà yẹn tó sọ fún mi pé àgbo hannah hmm, kí n tó marry torí ilé tó wé máa fọ́nì ìṣẹ̀pà tíyàwó mi bá ń bọ̀ kò ní mú pin wọlé. dáadáa. wọ́n kọ́ wò ó mo wò ó pé bọ̀dá yìí yóò fọ́nì kinní kan mo wò pé hmm, kí ló ń sọ àmọ́ ó ṣe lóòótọ́ lóòótọ́. ó ṣe é nígbà tíyàwó ẹ̀ ń bọ̀ kíyàwó ẹ̀ torí mi máa ń lọ bẹ̀ dáadáa ń gbà yẹn kíyàwó ẹ̀ tó dé títí kan ra washing machine nígbà yẹn washing machine dẹ́ ẹ̀ṣẹ̀ ń rè ń gbà yẹn ni ó ti pẹ́ o èmi ò tẹ̀ tí màá rí gan gbà yẹn ó títí kan ra kí náà fi ń dáná ńlé nínú kitchen tí kò ní kò sí kò sí gbogbo ẹ̀ pátá ló rà sẹ́ẹ̀tì ọ̀bẹ sẹ́ẹ̀tì ṣíbí sẹ́ẹ̀tì cup sẹ́ẹ̀tì nígbà tó máa ṣe wedding gan àwọn gift tán fún wọn kò wúlò ńlé wọn tó ní gbogbo ẹ̀ pátá ló ní. tí ìyẹn wá lè túmọ̀ sí pé obìnrin àwọn wà nífẹ̀ẹ́ ọkùnrin. ó dáa ní gbogbo ìgbà tó ń to ilé yìí ó ti lẹ́ni tó ń fẹ́. Hmm. ó wá mọ̀ọ́mọ̀ dá ìgbéyàwó dúró pé lá ìníṣègbéyàwó pẹ̀lú ẹ̀ kò tó ó dìgbà tí má tó tó gbogbo ẹ̀ ẹni tó dẹ̀ ń fẹ́ wà ní skul ọmọ kékeré tiẹ̀ ló wá lọ fẹ́ ìyẹn wà níléèwé ńgbà náà òun ti ń ṣiṣẹ́ ṣé wàá mọ̀ pé ìyẹn wá yàtọ̀ sí ẹni tí ò tiẹ̀ tí léèyàn kankan. ibi tó gbó wà nìyẹn ẹni tí ò tí ì léèyàn kankan tó wá ń tó wá ń sọ pé ẹ òun fẹ́ ṣiṣẹ́ òun fẹ́ ṣe kinní kan nígbà tí owó yẹn bá dé tó ti ní gbogbo nǹkan ẹni tó bá kọ́kọ́ wọnú ilé ẹ̀ ah mo rántí dáadáa ah sọ̀rọ̀ ìwà ṣe é sọ lórí afẹ́fẹ́ báyìí má lè jẹ́ pé wọ́n máa wò top secret ni o dẹ̀ yìí nítorí mo rántí pé ah èèyàn kan máa gbọmọ wa máa gbọ ẹ sí wa sẹ̀ǹgẹ̀rẹ̀ǹgẹ̀ pé ọ̀gbẹ́ni táṣe lọ́jọ́ sí mà ti ah. o bẹ́ẹ̀ ni èmi ti ẹ̀wà mẹ́ẹ̀lẹ́ pójú mi ni wọ́n ti ẹ̀fẹ́ fọ́ọ̀gì mọ́ mi lórí lọ́jọ́ náà lọ tọ́jọ́ sí mẹ́mi gangan níyàwó tí ń bọ̀ wọ́n sì mọ̀ pàbúrò lèmi. so tí nǹkan bá ti pé tán tó ti pé tán tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ ń ta pẹ́rẹ́ ó ti wọ́nù. is a gun. is a gunner." adíá fún David ọmọ Adeleke á tó bí èèyàn sixty four billion àwọn tí ó sì gbọmọ wá ń gbọmọ ọgbọ o àmọ́ àti ẹtì ń sọ̀rọ̀ ti àwọn tó jẹ́ pé wọ́n ń wọkọ wọ́n ń wáyà àwọn tí wọ́n ń fẹ́ra wọn lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ ògbóǹtarìgì àwọn olùbánidámọ̀ràn kan àwọn tí wọ́n ń pè ní counselors ó bá mi sọ ọ̀rọ̀ kan ní ọdún kan ó ní àwọn nǹkan bíi mẹ́wàá kan bẹ̀ tó jẹ́ pé lọ́kọláya tí wọ́n bá ń fẹ́ra wọn lọ́nà àwọn tó jẹ́ àfẹ́sọ́nà ara wọn ó ní nǹkan bíi mẹ́wàá kan tí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ jọ ṣe papọ̀ hmm. kó tó dìgbà tí wọ́n fẹ́ gbéra wọn wọlé màá sọ bíi méjì ń bẹ̀ ká tó lọ sókè lọ́hùn bá a bá padà dé ká wá pàdé ẹ̀ ká wá parí ẹ̀ àkọ́kọ́ ọbẹ̀ tó sọ fún mi ni wípé kí wọ́n fúnra ẹ̀ kó kọ́kọ́ bira ẹ̀ léèrè wípé èèyàn tí mo fẹ́ fẹ́ yìí àbẹ́ èèyàn tí mò ń fẹ́ yìí kí n tó wá sọ fún un pé jẹ́ gbéra wa sílé jẹ́ n bira àmì léèrè pé kí ni ìdí tí mo fi fẹ́ ẹni yìí gangan. ṣé ẹ rí ọkùnrin mi tó bá rí kàkà ọmọ tí mo rí lálẹ́ àná yẹn lásán báyìí nǹkan tó rí nù. ọkùnrin mi bí ìbìyẹn tó bá rí mọ́tò tó gbé wá pàtí lásán bí fọ́ ní fọ́ òun ẹ̀rẹ̀ ti láì pín bọ̀ fún wọn pé mo ní mọ́tò torí ọkọ̀ tó rí nídìí ọmọ obìnrin Hmm. òun ló ṣe láìkí ẹ̀ hmm. àní kí ni ìdí gangan tó o fi fẹ́ fẹ́ ẹni tó o fẹ́ hmm. ìyẹn ìbéèrè àkọ́kọ́ o nǹkan ẹlẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ sọ fún mi ni wípé ìwọ fúnra lára ẹ tó o jẹ́ bóyá ìwọ ni ọkùnrin àbí ìwọ lóbìnrin ṣé ìwọ gan fúnra ẹ ti mọ bó o ṣe jẹ́ ọmọ pọ́ mọ ẹlòmíì á kàn wò ó pé ṣé èyí ti ń bẹ lápò mi náà mo ti gbalé in fact mo ní mọ́tò kékeré kan tí mò ń ti káàkiri. Mm ó ti tó kí n gbéyàwó lé òun gan fúnra ẹ̀ ò tí ì mọ ibi tóun fúnra ẹ̀ ń bára ẹ̀ lọ. Hmm. mo rántí ọmọ ọkùnrin kan lọ́dún kan ó ta púùlù ni ló jẹ́wó nígbà tó jẹ́wó owó ìpọ̀ ó gbalé ó gbalé tí ń gbé ó ralẹ̀ òun kọ́lé lọ́wọ́ ó ra ọkọ̀ ó bá sọ fún ìyá ẹ̀ pé ìyàwó dẹ̀ ló kù báyìí àbí ṣé òun nìkan ló máa dá máa gbé láì fún òun ni. nígbà ìyàwó wá dé mi like gbé ibi járe owó mi nìkan ló wá wá òun gan fúnra ẹ̀ gan ò mọrú iṣẹ́ tó fẹ́ fara ẹ̀ ṣe kò níṣẹ́ lápá tó ń ṣe owó tó wà nílẹ̀ náà ló ń ná tí ò lè ní pẹ́ tán tí ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí obìnrin ìwọ gan fúnra ẹ̀ nǹkan tí òyìnbó ń pè ní personal identity ṣó o mọra ẹ̀ tán ṣó o mọrú èèyàn tó o jẹ́ ṣó o mọrú nǹkan tó o nílò ṣó o béèyàn ò bá mọra ẹ̀ kò lè mọrú èèyàn tó o nínú láìfù ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kò yé yín bí n bá mọra mi báyìí pé mo dà o inú onínú fùfù ni mí hmm, hmm. mi ì fẹ́ bínú hmm. bí n bá fẹ́ fẹ́ èèyàn kò yẹ kí n fẹ́ èèyàn tínú bá ń bí o. ẹni tó bá tutù bí n bá lọ fẹ́ni tínú bí tó bá gbá mi mú tó bá ṣí mi ní ìyí mi báyìí bíra ẹ léèrè wípé hmm. báwo lèmi fúnra mi gan ṣe jẹ́ tó o bá ti wá ṣe ah jẹ́ n sáré jó ìkẹta ẹ̀ mọ́ kó tó dìgbà tá a máa lọ sókè lọ́hùn wípé ẹ̀ a ti sọ kí ìwọ fúnra ẹ mọ ara ẹ lákọ̀ọ́kọ́ ẹ̀ẹ̀kejì ni wípé ẹni tó ń fẹ́ kí nìdí tó fi ń fẹ́ ṣó wáré lẹ́ẹ̀kẹta tó wà ńbẹ̀ tó fara pẹ́ òun ni wípé bí n bá ti wá ń fẹ́ ẹ nì ká fi ṣe forest candle báyìí pé Akínyẹmí o Anna o àfẹ́ ṣègbéyàwó wá bìíra ẹ̀ léèrè pé bí n bá fẹ́ ní sílé ṣó máa yí mi padà hmm. ṣó máa da ẹ̀mí fúnra mi rú nígbà tí mo ti mọ personal identity mi tí n bá wá fẹ́ ní ṣé ò ní sí mú ọ̀rọ̀ mi báyìí kó yí sọ́wọ́ ẹ̀yìn kó gba sílípàsì ọwọ́ ọ̀tún kó gbé e sọ́wọ́ òsì fún mi kó ní nǹkan wájú singlet sọ́wọ́ ẹ̀yìn tó o bá dẹ̀ ti mọ́ra ẹ̀ hmm. bí èèyàn bá yí ẹ padà gan. Hmm. o ò lè mọ̀ eléyìí gangan gangan ni ó máa ń fa ìkọ̀sílẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó hmm. nítorí èèyàn tó rí tó mọ̀ pé model ni iṣẹ́ tó ń ṣe kó o tó rí ó dẹ̀ rí ó dẹ̀ sọ pé ó fẹ́ fẹ́ ó wá wọlé tán ó wá ń ronú pé ah, irọ́ o model yẹn ò lè ṣe mọ́ o ah, káwọn máa fọwọ́ kan ẹ̀ lára pé wọ́n fi microphone kan sí ẹ lára káwọn máa sọ pé o fẹ́ lọ ya fọ́tò wọn ní kó máa wọ kinní kan ṣe bó o rí kó tó fẹ́ èèyàn ń lò láti mọ̀ lóòótọ́ pókè ẹni tí mo fẹ́ fẹ́rẹ̀ o mo mọ ẹni yìí mo mọra mi ń fẹ́ni yẹn gbé lọ́wọ́ ṣé o lè gbá ṣẹ́mi ẹ̀ gbé ṣé charisma ẹ̀ gbé ẹlòmíì ó fẹ́ràn social media tó bá fẹ́ lọ tọ̀ ó máa yà sórí social media ìwọ kẹrẹ o ò fẹ́ràn social media bẹ́ẹ̀ ni kò lè work nǹkan tí ò lè ṣiṣẹ́. kò lè ṣiṣẹ́ kò ṣeé ṣe ó gbọ́dọ̀ lè mú ẹni tó nǹkan tẹ́niyẹn gbé lọ́wọ́ tẹ́niyẹn ń ṣe ìwọ náà fọ sílẹ̀ tú sílẹ̀ eléyìí ṣé mo lè gbà á eléyìí ah, ó dáa mo lè manage eléyìí ṣé mo lè ṣé mo nífẹ̀ẹ́ sí nítorí pé kí ni ká fi ọwọ́ wẹ ọwọ́ lọ́wọ́ fi mọ́ bí àwọn Yorùbá ṣe sọ nìyẹn ẹ wo ó ṣì pọ̀ ó pọ̀ ó pọ̀ ńlẹ̀ ó pọ̀ ńlẹ̀ àmọ́ ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn ká lọ fi ẹsẹ̀ ra ijó tá a bá ti wá padà dé èyí tó kù a máa wá dálẹ̀ a máa dálẹ̀ fún yín à ń bọ̀. mo lérò pé gbogbo ìṣọkùnrin ìṣobìnrin tí wọ́n ti ń bá wa fẹ̀mí bá ètò ọ̀hún bọ̀ látìgbà tá a ti bẹ̀rẹ̀ mo lérò pé ẹ̀ ń rí nǹkan kan àbí méjì ẹ̀ ń rí igbámú lórí ètò ojúmọ́ ire aláti fàǹfààní lẹ̀ lónìí dáadáa ká lè jọ má tiẹ̀ wá ẹ jẹ́ á bára wa sọ̀rọ̀ ká bára wa sòótọ́ mm. ọ̀rọ̀ lórí Ojúmọ́ Ire torí bí èèyàn bá jí láàárọ̀ náà téèyàn bá fi etí tó bá fi gbéyàwó ọ̀rọ̀ tó dùn èyí tó dọ́ṣọ̀ tá a lè rẹ́kọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀. Mm. a ti ń sọ̀rọ̀ nípa lọ́kọ-láya à ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n fẹ́ra wọn lójú ọ̀nà àti àwọn tó jẹ́ pé àwọn kan tiẹ̀ ṣe ń wá ọkọ àbí wọ́n ń wá aya kí ni àwọn nǹkan tó yẹ ká máa nílérò ń gbà lọ́kàn wa àwọn nǹkan tó yẹ ká máa rò kó tó dìgbà tá a sọ pé ẹ a fẹ́ ṣe yẹ́sà ìbí ah, ọ̀gá mi kan láyé ìgbà kan Ah, ìwọ fẹ́ lọ ṣe yes i do o <laughs> fẹ́ lọ ṣe yes i do kó o tó ṣe yes i do hmm. kọ́kọ́ bèrè alẹ́ léèrè àwọn béèrè kéékèèké kan àti sọ mẹ́ta ń bẹ̀ àkọ́kọ́ ọbẹ̀ ni wípé kí ni ìdí tí mo fẹ́ fẹ́ ẹni hmm. tí mo fẹ́ fẹ́ hmm, yìí ẹ̀ẹ̀kejì ibẹ̀ ni wípé èmi fúnra lára mi irú èèyàn wo gangan lèmi jẹ́ ẹlẹ́ẹ̀kẹta abẹ̀ ni wípé ẹni mo wá fẹ́ fẹ́ yìí gangan ṣé kò ní yí mi padà ṣé ò ní sọ mí di nǹkan míì àwọn nǹkan tó yẹ káwọn wò rèé lórí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta yẹn pé ṣẹ́ni yìí ní yí mi padà yẹn sáré mú ọ̀rọ̀ kékeré yìí wá nígbà kan mò ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì nílùú tí wọ́n ń pè ní Adó Èkìtì àdúgbò kan wà tí mò ń gbé ńgbà náà wọ́n ń pe àdúgbò yẹn ní àdéhùn mo mọ páìtọ̀ kan ẹ̀dẹ́ o páìtọ̀ mo pè é mm-hmm. páìtọ̀ yìí dá ìjọ lẹ̀ lóòótọ́ tó sì jẹ́ pé àwọn èrò tó wà ńbẹ̀ pọ̀ èmi gẹ́gẹ́ bí ẹni tó ṣe kó dàdúgbò tí mo ṣe join ṣọ́ọ̀ṣì praise the lord ó wà nù mí gan bá ti débẹ̀ láti gba microphone báyìí mo ń kọjá àti orin bí n bá wà lọ lé pàìtọ̀ wà lọ́wọ́ alẹ́ ká lọ kí pàìtọ̀ wọ́n wá fi ọkàn ń bá kinní kan lọ bá a bá jókòó lórí tábìlì bá a bá ń sọ̀rọ̀ pàìtọ̀ a máa mú àwọn ọ̀rọ̀ àwọn èèyàn míì tó ń bẹ́ẹ̀ jọ a máa bá mi sọ wọ́n máa wọ̀ pé ah. hmm. mo rò pé àwọn pásítọ̀ kì í sọ ọ̀rọ̀ tí èèyàn bá bá wọn sọ kí ló dé tí hmm. pásítọ̀ tèmi máa ń sọ tiwọn hmm. táwọn èèyàn fún mi bàbá ṣe ń sọ̀rọ̀ náà lọ ìyẹn kọ́ tiẹ̀ ló ìmpọ́táǹtì màá wá rí i pé ìyàwó pásítọ̀ mi ń bẹ lẹ́ǹkùlé tó ń kogi mọ́ná òun yóò lọ ibiṣẹ́ láàárọ̀ tí yóò lọ ṣe tíṣà látàárọ̀ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ bó bá dé ń rọ̀lẹ́ wọ́n ti sóòkè aṣọ ọ̀lẹ̀ tí ó fọ̀ bó mm. bá fọṣọ tán á bọ́ sí ìdí àdògán á tóbi á dáná wọn á jẹun lé wọ́n wá wò pé ṣé torí pé bàbá jẹ́ pàìtọ̀ ìyàwó ṣe di báyìí àbí bá ọkùnrin ọ̀hún ṣe rí fúnra lára tiẹ̀ láti ilẹ̀ gangan ó ṣe rí fúnra rẹ̀ hmm. náà torí mo mọ̀ pé irú obìnrin tó sọra ẹ̀dẹ́ni tí ń fọṣọ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tí ń dáná lálẹ́ tó sì máa lọ bí iṣẹ́ tiẹ̀ láàárọ̀ tá a lọ ṣe tíṣà ó ní bó ṣe fẹ́ gbé láìfo ẹ̀ tẹ́lẹ̀ ó ní bó ṣe fẹ́ lò gbèsè ayé ẹ̀ mm, mm, mm. ṣé kì í wá sí ọkọ ló wá yí ayé ẹ̀ báyìí tó yí sọ́wọ́ ẹ̀yìn báyìí tó irọ́ bó ṣe máa ṣe rèé lóòótọ́ o gẹ́gẹ́ bí ọmọ adúláwọ̀ wọn ní culture wa tradition wa o ti sọ lẹ́ẹ̀kan pé ọkùnrin ní ego a dẹ̀ máa ń fẹ́ kóbìnrin tẹríba fún wa ṣùgbọ́n bóbìnrin ọ̀hún bá wa tẹríba kò wá yẹ ká wá mú ayé wọn báyìí ká wá yí sọ́wọ́ bòmíì kò dáa o Ah, dá o ẹjẹ́ a máa jẹ́ kóbìnrin gbé láìfú ẹ̀ hmm. bó ṣe fẹ́ gbé ayé ẹ̀ rí béèrè tẹ́lẹ̀ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe báyìí tèmi náà ṣe rí rèé ká wá wá bí méjèèjì ṣe máa lẹ̀ pọ̀ tó máa lọ sọ́wọ́ wájú hmm. èmi rò pé àwọn tó wà lé wọ́n ń gbọ́ wọ́n sì ń kẹ́kọ̀ọ́ bá a ṣe ń sọ hmm. lẹ́lẹ́yọ̀ kọ̀ọ̀kan yìí. èmi a máa sọ fáwọn ọ̀dọ́ wòyí pé tó o bá ti léèyàn kan tó ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀fẹ́ tó kàn jẹ́ pọ́rọ̀ ọ̀fẹ́ nìkan ló ń bẹ́ẹ̀ sọ tí ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí ló ń ṣe kí ló fẹ́ dà lọ́jọ́ iwájú kí ni èròǹgbà ẹ lóhun tó gbé lọ́wọ́ tí ò bẹ́ẹ̀ sọ ẹ máa ń gbọ́ eré tètè lẹ́sẹ̀ eré <laughs> tètè kó bàtẹ́ gbọ́n pẹ́pẹ́pẹ́ igbó kò ń ṣẹni tó máa bẹ̀ kalẹ̀ nítorí pé irú wọn ló máa sọ ẹ́ di full housewife full housewife fún dáa tó bá wà ṣùgbọ́n àwọn kan wà tí ọlọ́run ti dá nǹkan kan mọ́ tó jẹ́ pé tí wọn bá ṣe kinní yẹn wọn lè ṣe full house wife. wọn lè ṣe láíláí á dàbí ẹni pé o pa wọn sáyé ni àwọn kọ́kàn ní passion fáwọn irúfẹ́ nǹkan kan tí wàá máa bi wọn pé kí ni òòrùn oúnjẹ ẹni amókan fẹ́ràn ẹ̀ ni kò sí wá sí bó ṣe fẹ́ lówó tó kò sí bí ọkọ ẹ ṣe fẹ́ tọ́jú ẹ̀ tó tí ò bá rí kinní yẹn ṣe kò tí wà fulfilled ibẹ̀ làwọn ọkùnrin míì á dẹ̀ ti rí i dájú pé ìwọ́sẹ̀ ò ní ṣe nǹkan kan. bẹ́ẹ̀ àwọn ọkùnrin míì àwa jókòó ìpàtì pé sẹ́ mi ò fẹ́ kó kúrò níbi tó wà yẹn sẹ́ tóbìnrin bá sọ pé dandan mo fẹ́ lọ ṣe kíni àwọn dàbí ẹ kò gbọ́ràn sí mi lẹ́nu ni kò gbọ́ràn sí mi lẹ́nu ó sì ní ìgbéraga jù ìgbéraga kan. kì í ṣe ìgbéraga o mm. ìgbà míì ọlọ́run a máa gbé ọwọ́ obìnrin a máa gbé ga ju ọkùnrin lọ. bẹ́ẹ̀ni. a sì yí fọwọ́ wẹ ọwọ́ báyìí òun lọ́wọ́ fi mú tíyàwó ẹ bá rí ṣe jù ẹ lọ gbárùkù tí tì í lẹ́yìn ṣe báwọn obìnrin kan wà tó jẹ́ pé àwa náà ń wò lọ́wọ́ òkè báyìí hmm. tá a bá kàn tiẹ̀ fẹ́ wo orílẹ̀-èdè nàìjíríà jábẹ̀ láti ìlú òyìnbó lọ́hùn hmm. obìnrin kan ń bẹ tí wọ́n ń pè ní Oprah Winfrey hmm. ó ní bó ṣe gbégbé ayé ẹ̀ lóòótọ́ o wọ́n ní bóyá kò lọ́kọ nílé èmi ò mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ tá a ṣèwà báyìí sí tí wọ́n bá ń ka méní méjì àwọn obìnrin adúláwọ̀ tí wọ́n ní owó lọ́wọ́ dáadáa tí hmm. wọ́n rí ṣe tórúkọ wọn sílẹ̀kùn gbogbo ibi tí wọ́n bá lọ Oprah Winfrey jẹ́ kan gbòógì nínú gbogbo wọn o hmm. tẹ́ bá sọ pé ẹ ṣebí kò lọ́kọ hmm. ṣebí kò ń ṣe Nàìjíríàn fọlọ́run ṣọ́ alákìjà ń kọ̀ ṣe mọ̀ pé bí wọ́n bá ń ṣa àwọn obìnrin tó ní kìmí tí wọ́n ní láárí tí wọ́n rí jájẹ káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà àti jáde lọ káàkiri gbogbo àgbáyé fọlọ́run tú alákìjà kò mọ̀ kéré nú ayé mm. yàtọ̀ sí pé kò kéré nú ayé ó ní nǹkan tí màmá máa ń sọ á ní bí gbogbo ẹ ṣe wà yìí náà èmi ni mo ṣe ń dáná fún ọkọ mi nílé mm. kì í sì í ṣèrọ. Mm, bẹ́ẹ̀ ni abá àwọn yẹn tẹ̀ wá ti dàgbà ẹ jẹ́ ká mú níbi kékeré àwọn kan wà ó ní arábìnrin kan tó jẹ́ pé ó gbégbá orókè nínú ṣé sẹ́nẹ́tọ̀ ni àbí nínú ipò ìdìbò tí wọ́n ṣe nínú ọdún yìí gangan gangan ó dà pé ní sáìdì ilẹ̀ haúsá yàbí ní bíi àìlọrin or something ó gbégbá orókè ọmọbìnrin léńjé léńjé kan báyìí ni ìlú Kwara ni Kwara ni eré wọlé mm, dé local government àbí um, bíi senatorial district or something uh, ó ṣáà wà ní bẹ́ẹ̀ ni ó ṣáà ó jáwé olúborí irú obìnrin yẹn ń sìn kọkùnrin kan wà mú pé láá láá mi ìfẹ́ kò tẹ̀ wóyá wọlé mi máa jókòó nulẹ̀ ni ẹ jẹ́ kí n sọ kinní kan fún ẹ̀yin ọkùnrin kí n sọ sí yín directly ṣe rí obìnrin tó bá máa jẹ́ obìnrin dáadáa kò dìgbà tẹ́ bá tó fọ̀ọ̀sẹ̀ kò dẹ̀ dìgbà tẹ́ bá tó fi ipá bo ògo ẹ̀ mọ́lẹ̀ kó tó tẹríba fún yín. Hmm. èmi tí mo jẹ́ ọkùnrin mo mọ kinní kan tó dájú pé bóbìnrin bá fẹ́ tẹríba fún ẹ kò dìgbà tó o bá fagídí mu hmm. bóbìnrin bá fẹ́ gba tiẹ̀ tó fẹ́ ṣe tiẹ̀ dáadáa tó máa tọ́jú ẹ tá a dúró tiẹ̀ dáadáa. Hmm kò dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní kẹ̀ṣẹ́ bò ó hmm. kò dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní fi kọrin sí létí lójoojúmọ́ hmm. bóbìnrin bá gba tiẹ̀ tó dẹ̀ máa ṣe dáadáa lọ́dẹ̀ àti bẹ̀rẹ̀ báyìí òun ló ti máa máa rí i lára ẹ̀. Hmm. ọ̀kan nínú àwọn ìbéèrè tẹ́ tún gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ara yín gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà òun ni wípé dákun ọmọ mélòó ni ìwọ fẹ́ bí láyé. ọmọ pé ó sọ nǹkan lẹ́ẹ̀kan pé <laughs> béèyàn bá ní ọkùnrin tí ó téèyàn ń fẹ́ tí ò máa béèrè pé báwo ló ṣe fẹ́ grow mm. ẹ kí ló fẹ́ ṣe pẹ̀lú láìfọ ẹ mm. ọdún mẹ́wàá ọdún márùn-ún kí mm. làwọn nǹkan tó o máa ṣe tó o bá rọ́kùnrin béèrè lú ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ní kó o sá òótọ́ ọ̀rọ̀ ni o torí wípé obìnrin tó o béèrè lọ́wọ́ ẹ pé ẹ kí ló fẹ́ ṣe pẹ̀lú ayé ẹ bóyá ní bí ọdún márùn-ún mẹ́wàá sísìn bẹ́ẹ̀ ti máa rówó I just I just want to relax and be pampered kí ọmọ tọ́jú ẹ nílé <laughs> ó dáa ọmọ mélòó ló fẹ́ bí o i like children bá bí ọmọ bíi márùn ó dẹ̀ fẹ́ ṣiṣẹ́ hmm. bros tẹ́ ẹ̀ bá tètè kó bàtà yín lẹ̀ kẹ́ ẹ sa eré ẹ kí ìṣà ọmọ bẹ́rẹ́ òṣì bẹ̀rẹ̀ ni ọlọ́run wá ní fòṣì ta ẹ̀mí kò ní fi ta ẹ̀yìn náà ká dókè lọ́hùn ká wo bójú ọjọ́ ṣe rí ṣé ká mú ọ̀mbrẹ́là jáde àbí ká dúró lé wa à ń padà bọ̀ ojúmọ́ rẹ̀ ń tẹ̀síwájú o mo kí yín káàrọ̀ padà sí orí ètò ojúmọ́ ire ẹ ẹ ti wo bí ojú ọjọ́ ṣe rí ẹ̀dẹ̀ tí mo bẹ́ẹ̀ ṣe máa jáde àbí a ti já yín sí o ẹ bá lọ sọ pé àmì ìdààmú pójú máa rọ̀lẹ́ ni o mi ìdààmú pọ́rùn yẹn máa pọ̀ o àti jayín sí báyìí o. a ṣì wà lórí ètò honey fingers àti finest bọ̀bọ̀ a ṣì wà lórí ètò kí ládẹ́ ń sọ kọ́tà ń sọ ni pé ọ̀nà tí a lè gbà láti jẹ́ kí ìgbésí ìbáṣepọ̀ wa kó fi ìdí múlẹ̀ àwọn point kankan téèyàn gbọ́dọ̀ tiẹ̀ consider kó tiẹ̀ tó sọ pé ó wọnú ẹ̀ gan àti sọ bíi mẹ́rin abáníká tẹ̀síwájú o gbọ́dọ̀ mọ ìdílé tó ti fẹ́ lọ mú ìyàwó ìdílé yẹn kí ni àwọn ìwọ wọn. ìyẹn náà tún ṣe kókó. Hmm. mo rántí dáadáa nígbà tí èmi máa ṣègbéyàwó ìyá mi dídí pé ọkọ mi ní pé wá kí lè wọlé yín kò ń ṣe ilé tọmọ mi máa wọlé yín tán tí wàá máa sọ fún pé ẹ ẹ gbọ́dọ̀ ṣe báyìí ẹ gbọ́dọ̀ jẹ ìgbín ẹ gbọ́dọ̀ ṣe kinní kan ó dáa tí ọmọ bá bímọ kí làwọn kí làwọn nǹkan tẹ máa ń ṣe. kíní yìí ṣe kókó o <laughs> jẹ́ ìfọ̀rọ̀ ara mi níbi hmm. dá ẹ níbi ìpàlẹ̀ rẹ̀ nígbà tèmi wà ní kékeré wọ́n ní wọ́n máa ń fún mi ní ọkà bàbà mu èmi làkọ́bí fún ìyá mi ẹ̀dẹ̀mọ ayé ìgbà yẹn ó ní kinní kan bíi two litres kẹ́ẹ̀gì báyìí dọ̀rọ̀ mm. báyìí mm. èmi à white mm. èmi à brown òògùn ni wọ́n fi ń tà láyé ìgbà yẹn inú ẹ̀ ni ìyá ẹ̀ máa po ìyá tíṣà á wá po ọkà bàbà á fi sínú kẹ́ẹ̀gì á gbé lọ school èmi á bá jẹ́ bákan nígbà tá a ti jẹ́ jẹ́ jẹ́ tó débì kan wọ́n ní ṣe ni kò kàn ríran tó Hmm. apá ń tirin ẹsẹ̀ ń tirin orí ríran tó hmm. ikùn ríran tó kí ló sọmọ hmm. yìí wọ́n ní bí wọ́n bá gbé mi ilẹ̀ ń bì kan wọ́n láti fi pílò wọ́n á fi gáìdì mi lọ́tún lọ́sì káwọn èèyàn má bàa jókòó lé mi torí mo ti parẹ́ mọ́ bẹ́ẹ̀dì ọ̀rọ̀ yìí ń ṣe kékeré o bàbá mi kọ́ lọ́ọ́ bá ń fọ̀run kẹ́ ẹ wà ní wo ṣó o rọ́mọ tó wà lọ́wọ́ ẹ yìí à ó fẹ́ ṣe mí bákan bákan ẹ̀dẹ̀ ń báyà tó jẹ́ pé ìyá mi ti wọ́mọ wọ́mọ wọ́mọ kò rí ó wá pa pàrí kan ọmọ wa di eléyìí tí ò ṣe é gbé jáde tó bá ní báwo ń ká ṣe sí ó ní wàá gbé e lọ sílé ni ò gbé e, bá ń gbé e lọ sílé lùjì tó o bá ti délé ó dá mi lójú pé ó máa yè é hmm. àmọ́ o tó o bá ti wá ń lọlé o máa fọwọ́ jálé kan díẹ̀ díẹ̀ hmm. bó bá paná pin ṣáà sọ fún dráìvà pé kó dúró kó o wọnú gbó bá ń tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kó o faṣọ sẹ́yìn kó o máa padà bọ̀ nílé. Hmm. ó lè ngbà àwọn gbé mi délé á ní bí ìyá ṣe rí mi báyìí ló ti à ah, ọmọ nǹkan rèé ló bá bẹ̀rẹ̀ sí ní ọmọ àwọn ìyá abúlé wọ́n ti pàgbín ẹ̀rọ wọ́n ti hmm. mépo wọ́n ti ṣe hmm. oríṣiríṣi ní à ah, ó ti sùn ẹ̀fínlẹ̀ kó sùn wọ́n bá tẹ́ mi síbi kan kí n máa sùn nígbà tí n máa jí à ah, ọpẹ́ o ó ti jí o ẹ̀ẹ̀kan la fẹ́ oúnjẹ wa tó máa jẹ wọ́n bá lọ gbé ọkà bàbà jáde wá hmm. pé kọ́mọ wá jọkà bàbà bí a ṣe rọ à ẹ wá lára ọmọ òòyà ẹ̀yin lẹ ń fún un ní poison jẹ nílé wa àìjọ ka bàbà hmm. Hmm. ọmọ tó ti fẹ́ ẹ̀kọ́ndó kan ẹ dẹ̀ ti ń rọ ọlọ́ka bàbà tipẹ́tipẹ́ ṣe ẹ wá ríbi tí hmm. ó ti ṣe kókó kẹ́ ẹ mú àwọn èèwọ̀ tó wà nú àwọn ìdílé kọ̀ọ̀kan kí làwọn àṣà tó wà nú àwọn ìdílé yẹn kí ni nǹkan tí wọ́n máa ń ṣe kí ni nǹkan tí wọ́n kì í ṣe ilé tiwa báyìí àìfomi gbóná bara àìfomi gbóná wẹ̀. èmi lọ́rẹ̀ẹ́ kan náà bẹ́yẹn tó bá bímọ wọ́n dẹ̀ máa ń sábà ṣe cs fún mi ẹ wọn bí yín akẹ́fọ́ omi gbóná kan náà olómi tútù náà ń pè wọ́n. olómi tútù ni wọ́n lé tiwa náà hmm. àìfọ omi gbóná bara ṣe rí ìwọ ọmọ bó ṣe le tó tán ni wọ́n fi aṣọ sórí lantern hmm. ọmọ fi jẹ irọ́ o nílé tiwa bẹ́ẹ̀ fẹ́ tọ ara ọmọ bẹ́ẹ̀ fẹ́ kò sí nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe fún ọmọ kò bá tutù kómi yẹn tutù kó búlọ́ọ̀kì jù bẹ́ẹ̀ lọ. kò sí hmm. ṣe. ṣẹ́rí báyìí ẹlòmíì kan máa ń já wọnú relation àmúrí ah, ọmọ yẹn ó rẹwà mm. ah, ọmọ yẹn wù mí ó ṣe wájú ó lẹ́yìn ọ̀la ó fẹ́ rọ́rí wọ̀ ó dẹ̀ wádìí ó béèrè ó wá nílé dàrú ilé máa dàrú tó o bá fẹ́ kí ilé ẹ kó tòrò dáadáa tó o bá fẹ́ kí ìgbéyàwó ẹ kó jẹ́ ohun àbákalẹ̀ àwọn nǹkan tó gbọ́dọ̀ kọ́kọ́ mú ṣe wọ́n ní amúkun ẹrù ẹ̀wọ́ olókè ń wo ẹ̀wò sálẹ̀. ó mọ àwọn ibi táwọn kan tún máa wá ṣe mistake nígbà tí bá lẹ́gbẹ̀ẹ́ títí tẹ́ àwọn tó yẹ kẹ́ ẹ béèrè mm. ọmọkùnrin mi ti yẹ pé plan kì í ṣe kó fẹ́ obìnrin ọ̀hún sílé mm. kákan jẹ́ as ni as lèmi Ah, another one tún nìyẹn o. ss ni as ah. ṣé òun tẹ́lẹ̀ ni hmm. mi ò mi ò mọ̀ pé èèwọ̀ ilé wọn gan làwọn máa fi ń ṣayọ̀yọ̀ nínú ìtura hmm. àwa bímọ fúnra wa. Hmm. ẹ̀yin tẹ́ ẹ máa ń tojú bọnú ọláìfù àwọn obìnrin olómìnirin tẹ́ ẹ kàn máa kó wọn sí oh god ọlọ́run ẹ̀yin nu o. <laughs> ó nìyẹn nǹkan tá à ń sọ náà nìyẹn àwọn ẹlòmíín wà tó jẹ́ pé yàtọ̀ sí pé bóyá ẹ ẹ tẹ́ bá wo àkọsẹ̀jáyé tẹ́ wo family tẹ́ wo èèwọ̀ tẹ́ wo even genotype gan gbogbo ẹ̀ ṣe rẹ́gí àmọ́ nǹkan kan wà nínú ayé bóyá ọkùnrin àbí obìnrin tó ṣe pé àwọn méjèèjì láyéláyé wọn ò ní gbà fúnra wọn. Hmm, lórí nǹkan báyẹn. ó máa ń wà dáadáa ó lè jẹ́ nǹkan tó yẹ pé ẹlòmíà wò pé ah, ní kíni ní kíni bẹ́lẹ̀ ń jáì ni lẹ wá ń bára yín wọ́n dẹ̀ máa pọ́n lé ó máa ń wà ó lè jẹ́ lọ́rọ̀ bóyá kírìmù tí wọ́n ń lò àbí ìṣọwọ́ wọṣọ hmm. nígbà míì ó rí ẹni yẹn ó mọ̀ pé kò ń wọ ṣòkòtò tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan míì tó ní lọ́wọ́ pátá ló bẹ̀rẹ̀ lára mu wá torí àwọn nǹkan míì yẹn ò fẹ́ hmm. lọ́kàn ẹ̀rọ dẹ̀ ti mọ̀ pé tó bá wọlé àyílẹ̀ gbọ́dọ̀ wọ ṣòkòtò ṣáá ni ìyẹn dẹ̀ ti forí pé láàrin òwà tán lọ́hùn ò lè wọ ṣòkòtò ṣùgbọ́n gbogbo ìtókù pàápàá ló bára yín mu ṣé láwọn nǹkan tẹ́ ẹ̀ bá fẹ́ láàrin ara yín ó ṣe pàtàkì kẹjókòó kẹjọ sọ báwo la ṣe lè ṣe é ó dà ìwọ fẹlẹ ilẹ fún mi ó dà èmi náà fẹlẹ ilẹ fún ẹ. Hmm, ìyẹn ni wọ́n ń pè ní sacrifice hmm. béèyàn bá ti ń bára bàbá ń bára wa lò nǹkan míì tẹ́ tún gbọ́dọ̀ mọ̀ láàrin ara yín ni wípé ẹni tó fẹ́ ò ní bó ṣe ń gbègbè ayé ẹ̀ tẹ́lẹ̀ o ó ní bí ìwọ náà ṣe ń gbègbè ayé tiẹ̀ náà tẹ́lẹ̀ ṣe wá rí wọ́n ń pè nǹkan kan ní past <laughs> àwọn ní past is coming is hmm. calling hmm. ó ṣeé ṣe káwọn nǹkan tí arákùnrin ti ṣe sẹ́yìn hmm. kó padà wá béèrè o ó ṣeé ṣe káwọn nǹkan tóbìnrin ti ṣe sẹ́yìn kóun náà padà wá béèrè ẹ wá jẹ́ wá ṣe kinní kan báyìí èmi ò sọ pé past ò ní wá past máa wá àmọ́ kí past yẹn tó dé nǹkan méjì tẹ́ gbọ́dọ̀ ṣe rèé èyí ọkùnrin àwọn nǹkan tó o bá mọ̀ pé ó lè padà fa wàhálà lọ́la tó ti ṣẹlẹ̀ sọ́wọ́ ẹ̀yìn tètè sọ ọ́ kíákíá ẹ̀yin màdáàmù ẹ̀ ǹlẹ́ o wọ́n ní bí ẹ ti ṣe oyún bíi sixty two billion ẹ dákun gbogbo ohun tẹ́ ẹ bá ti ṣe sọ́wọ́ ẹ̀yìn tó lè padà wàá béèrè lọ́wọ́ iwájú ẹ tètè sọ o ní kíákíá torí ẹlòmíì ara ẹ ò ní gbà á. pàápàá tó bá gbọ́n láti ìta. tó bá wá padà gbọ́ lẹ́nu ẹ bẹ́ẹ̀ ni nígbà míì a máa ń gbọ́ ìjẹ́wọ́ ìgbàgbọ́. ó máa gbọ́ ọlọ́run bàbá ọlọ́run olódùmarè gbọ́. <laughs> ó máa ń dára kéèyàn fi ẹnu ara ẹ̀ tú àṣírí tó bá pẹ́ ni ẹ nífẹ̀ẹ́ tọkàntọkàn lóòótọ́ lóòótọ́ ó máa fojú fò ó ṣùgbọ́n kó wá di pé bí ẹ ti wá jọ sọ ó wá sọ pé yẹn kìnnìkan kìnnìkan òun prove pé saint ni ó wá gbọ́ níta àbíkẹ́ lọ́jọ́ iwájú hmm. ọmọ òwa tètè wá wá wọ́n wá lọ dìsí wọ́n wá ṣe test oríṣiríṣi wọ́n sọ pé ah abẹ́rẹ́ bí ti wọ bíbá bí ẹ̀mẹ́rin márùn-ún kan tí wò ó sì sọ tẹ́lẹ̀ ọkùnrin yá kọ́kọ́ dùn pé ló wá ń fi ìyá ọmọ jẹun láti jọ àṣewọ̀ ni hmm. kí ló dé tó sọ fún mo dẹ̀ sọ tèmi fún ẹ ó máa ń dùn yàn gan. iye obìnrin kan wà tí mo mọ̀ rí tó jẹ́ pé wọ́n ti fi tipátipá wọ́n ti fi já ìbálẹ̀ ẹ̀ ńgbà tó wà kékeré hmm. ìtìjú òjé ó lè sọ fọ́kọ tó fẹ́ sọ́nà ṣùgbọ́n kán tó di pé wọ́n ṣe ìgbéyàwó ló sọ fún pé èmi ti sọ pé mi ọkùnrin kankan ò ní gorí mi dìgbà tí a bá fẹ́ra wa sílé ó ṣáàkì ó sì ń lé àbí wọ́n ti jábàálẹ̀ ó ní hẹn ó dà kò sí wàhálà nígbà wọn wá fẹ́ra wọn sílé tán já wá ṣeré obìnrin á máa sá ẹ̀rù ń bà á ah. ẹ̀rù bí ń bà yìí kò jẹ́ kí ìgbéyàwó yẹn ó tó bí oṣù mẹ́ta tí wọ́n fi túká torí gbogbo ìgbà tọkọ bá ti fọwọ́ kàn ìyàwó báyìí láì sí orígìrì ọkùnrin kẹrin bọ́lọ̀ ń ṣe dáàbò bá ti jí láàárọ̀ báyìí wọ́n ló kan ni. <laughs> irú obìnrin bẹ́ẹ̀ ká nípò ti sọ̀rọ̀ ni ó nílò ìrànlọ́wọ́ ni ó nílò ká gbà nímọ̀ràn kan ẹ wo ẹ o ẹ jẹ́ sáré mẹ́nu bá ọ̀rọ̀ ọmọ tí ó lọ bẹ́ẹ̀ ni tó lọ sọ̀rọ̀ jambu a ti sọ̀rọ̀ yẹn lórí ètò yìí a ti sọ lórí ètò òun ló jẹ́ kí n wá sọ pé ká tún wá tún sọ báyìí nítorí pé àṣírí wa ti tú pé òun fúnra ẹ ti bọ́ta pé tọ̀ òun ṣe awúrò jù ni àmọ́ báwo lọmọ yẹn ṣe ọmọ kékeré yẹn ó sì ń rú mi lójú ni ẹ̀yin ara lẹ mọ̀ bí ó sì ń rú mi lójú. wọ́n wá di assignment ni mo sọ́ńdọ̀ yẹn tá a sọ̀rọ̀ yìí mo mm. ní àwọn ọmọ yìí gangan gan ẹ jẹ́ àmọ̀ nǹkan tá à ń tẹ̀ síta lórí ayélujára mm. nǹkan míì tí wọ́n fi ṣeré tó fi ṣàwàdà kékeré yẹn àwọn kan á kàn gbé níbi kan wọ́n á lè sọ di ọ̀ràn tó mọ́ ẹ lọ́wọ́ ni ẹ wo ẹ jẹ́ àmọ̀ ṣọ́ nǹkan tá à ń fi sí ìta fáwọn èèyàn láti máa kà àti láti máa wò ó ní yàn ṣe ọlọ́bẹ̀ ṣe já tètè máa hmm. palẹ̀ máa máa máa lọ ilé wa ẹ sáà mú gbàgbé mi tí ìfẹ́yàwó ilé ẹ lè bá ń wáyàwó lọ́dọ̀ ti yín bẹ̀ ọ́n ah. ilé tó bá fine lóòótọ́ eléyìí. Ah. Ah, ó dáa ó dáa. à ń palẹ̀ wa mú a fẹ́ máa lọlé ojúmọ́ ire tún fẹ́ ṣe bẹ́ẹ̀ ó fẹ́ kásẹ̀ ńlẹ̀ lónìí á tún pàdé tó bá dàárọ̀ ọ̀la gbogbo eléyìí tá a ti sọ eléyìí tó bá jẹ́ tiyín ẹ mọ́ gbàgbé àti mú un lo hmm. Akínyẹmí ọmọ Johnson kí yín pé o ó tún dàárọ̀ ọ̀la. Anna Adéníkẹ́ Babátúndé ló tún sọ fún yín pé tó bá ti di aago méjìlá lóòru ẹ máa tún tún wa wò lórí Orísun TV náà ni ẹ lè máa tẹ̀lé wa ní gbogbo ìkànnì wa pátápátá tẹ bá ní ìbéèrè tàbí ẹ ní ọ̀rọ̀ tí ẹ fẹ́ ká tẹ̀ sọ lórí ètò tàbí tẹ̀yin náà ní ìrírí kan lórí ohun tá a ti sọ ẹ lè fi ṣọwọ́ sí wa lórí Facebook wa tó bá dẹ́fẹ̀ tẹ̀lé èmi ọmọ yín gan ní fingers náà ni lórí Instagram tẹ bá dé Facebook náà ẹ máa bá mi ń bẹ̀ àtẹ̀mí ẹ ẹ mú kó ń tẹ́ bá fẹ́ sọ ẹ̀yin ẹ fi ṣọwọ́ sí wa àmọ́ lẹ́ni àwa ń lọ lé wa tó bá dọ̀la àwa lẹ tún máa bá ẹ̀yin la máa bá ẹ̀ àwa lẹ máa máa rí lágbára ọlọ́run àdẹ̀ nífẹ̀ẹ́ nìkẹ́ni ṣe ẹnikẹ́ni nínú wa lágbọ́rọ̀ ọlọ́run ó dàbọ̀